kógun eléyìí tún lọlẹ̀ ọ̀run àbá jẹ́ ẹ máa tọrọ kú ni ẹ máa rí kú òjijì he tọmọtọmọ ni. If you come to my office line or my personal line, I don't even have any personal line. I don't pick phone anymore. I've given all my phone to Arike. I don't pick phone anymore. Ẹ̀yin olórí burúkú ìkà, èèyàn á fún yín lówó, ẹ wá lọ fi owó yẹn ṣe oògùn èèyàn á fún yín lówó ẹ rò pé kò tó ẹnìyẹn lè fún yín sí ẹ wá máa rìn kiri nígbà tẹ́ ẹ̀ ní ilé mo fún yín nílé ẹ lóúnjẹ mo fún yín lóúnjẹ ẹ láṣọ mo fún yín láṣọ ẹlòmíì wà kì í ṣe material things ni mo fún ẹlòmíì wà ọ̀rọ̀ ẹnu ni mo fún ẹlòmíì wà mo dá lókòwò ẹ wá dìde ogun mi ò rírú ẹ̀ rí mi ò rírú ẹ̀ rí ẹ wá dìde ogun ẹ wá rí i pé ah, ogun yìí ti ń wìn ẹ tún wá wọnú díẹ̀ mi ẹ wọnú díẹ̀ mi ẹ wọnú ọ́fíìsì line mi ẹ tún ti wọnú personal line tá a gbé fáwọn pa ọlọ́run á bà tí yín jẹ́ kanlẹ̀ ọlọ́run á fọmọ yín pa yín lẹ́kún ọlọ́run á fi iṣẹ́ ọwọ́ yín pa yín lẹ́kún ọlọ́run á gbogbo nǹkan tẹ́ ẹ ní pa yín lẹ́kún ẹ̀yin ẹ̀ka olórí burúkú òdòró tẹ́mi bá ṣe bí kàbí tí ni that your boot dey smell o that your boot don carry am go enter uh, water e don dey smell and I hate smell. àbí abẹ́pẹ́ tún ti ń retí gbogbo yín pátápátá tẹ wá tọrọ owó lọ́wọ́ mi àtẹni tí mo fún ní díẹ̀ àtẹni tí mo fún tó pọ̀ àtẹni tí mi ò rí fún rárá gbogbo yín wá ń pè sórí ṣó àwọn bloggers gbogbo yín pátápátá tẹ pè sórí ṣó àwọn bloggers gbogbo yín lẹ wá tọrọ owó mi mo ní details yín lọ́wọ́ mo ní Facebook account yín mo ní Instagram account yín mo ní phone number yín. Sorry, ẹ pé ta ló wà na outside àbí na inside gbogbo yín pátápátá mo dákẹ́ mò ń wò yín I remember there was a day someone called me and I sent money to that person voice ẹni ẹ wà nù voice àwọn tí blogger fún mi tó sọ wípé ah Lizzie Anjorin òun tó rówó lọ́wọ́ ẹ Ọlọ́run ní kó o máa fún un ó fìyàn ṣògùn owó ni ó tẹ owó ẹ nídìí ni I have your voice note kò tí ì ṣetán mi ò tí ì ṣetán àti bí ẹ I have your voice note. Ọjọ́ tí n bá rí ẹ, mo máa play voice note yẹn fún ẹ. Bí ogun yẹn ṣe le tó, tí wọ́n attack business mi, Ti wọ́n attack mi psychologically, Ti wọ́n attack mi spiritually, all you could do is to slide into my DM or message láti máa sọ pé kí n tún mówó wá. Ẹ ní ràánú gbà tẹ́ fi ẹ mọ̀ pé ibi téèyàn ti ń tọrọ owó nìyàn ti ń di dímọ̀ ẹ wo gbogbo àwọn tó di dímọ̀ lórí social media ìrànlọ́wọ́ náà fẹ́ kò dé sí kankan tí mi ò ṣe ìrànlọ́wọ́ fún so kí n tún wá kọ̀ǹtínú ìrànlọ́wọ́ yẹn àbí kẹrí bíi máa subject mi sí búlì ọ̀run á gba ẹ̀mí yín tọmọtọmọ yín ẹ ní nísinmi ọ̀run á bà tiyín jẹ́ ọlọ́run á bà tiyín jẹ́ àwọn tó nílé ayé á bà tiyín jẹ́ if you see me greet me and move on má bá ìrànlọ́wọ́ wá sí ọ̀dọ̀ mi tọ́rọ́ náà wọ́n á ba tiẹ̀ jẹ́ kanlẹ̀ ẹ fẹ́ wá parí iṣẹ́ yín àbí wọ́n ní kẹ́tù lọ gbowó ọwọ́ mi wá àbí ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n fìyẹn lẹ̀ ọ̀rọ̀ lẹ́ni ìtàn lọ́la ni mi ti ráyè yín gbogbo messages gbogbo phone number yín tẹ́ fi tọrọ bára ló wà lọ́wọ́ mi pátápátá kò tí ì ṣe nìyí warriors ojú mi rí mo wá realize wípé àwọn celebrities àwọn olówó tí kò kí ń ṣàánú ṣe mọ̀ pé àwọn náà ráyé wá nobody attack them o nobody attack them kò sẹ́dá ọlọ́run kankan tó attack wọn in fact àwọn náà ń pọ́nlé jù láwùjọ but moment tó wọ́n bá ti tọrọ àánú tó ṣàánú fún wọn ọjọ́ yẹn ló ti kú ọjọ́ yẹn níṣẹ́ ọwọ́ ẹ ti kú òun ló fi jẹ́ pé tẹ́ ẹ bá rí most breadwinners ẹ̀mí wọn ò kí ń gùn you don't understand nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tó ń tọrọ owó lọ́wọ́ ẹ bó o ṣe fún wọn lówó tán ni wọ́n ti yọ nínú ẹ̀ babaláwo tó fẹ́ parí iṣẹ́ ẹ wọ́n á sọ fún wọn pé kó lọ mówó ọwọ́ ẹ wá wòlíì àfa èké tó fẹ́ parí iṣẹ́ ẹ̀ wọ́n á ní owó ọwọ́ ẹ̀ gangan gangan gan náà fẹ́ fi ṣèkà fún ẹ. ọjọ́ tá a ti ń pariwo pé a rán àwọn èèyàn ní skul mélòó lẹ rí nínú wọn tó ṣe fídíò ìyá ìyá ìyá mélòó lẹ rí nínú ìyá wọn tó ṣe fídíò <laughs> ọjọ́ tá a ti sọ pé à ń rọ̀ kadà fáwọn èèyàn mélòó nínú wọn lẹ rí tó ṣe fídíò àwọn gangan náà sponsor social media against mi mo wá béèrè lọ́wọ́ ọlọ́run pé kí ló dé tó ṣe rí bẹ́ẹ̀ ọlọ́run ní pé ìwọ tó o bá ti ń ṣàánú jù bí ìgbà tó ń challenge iṣẹ́ ọwọ́ ọlọ́run ni torí a ti kọ́ pé ebi máa pa wọn kan a ti kọ́ pé àìsàn máa pa wọn kan àwọn kan iṣẹ́ ọwọ́ wọn a ti kọ́ pé ebi máa pa wọ́n ìwọ á wá lọ máa fún wọn lóúnjẹ just like àwọn tó ń purọ́ mọ́ mi lórí social media dumping account details wọn tó wá nítorí o fẹ́ pẹ́pẹ́ Lizzy o lọ dáwó ń bẹ̀ o ò mọ ègún àti àdàbí tí wọ́n ti gbà sórí mi because one owó tó lọ fún wọn yẹn ṣé owó tó right ni o ò mọ èpè àti ègún o ò mọ ẹkún kíkorò tó wà behind owó tí wọ́n lọ ń dá tó lò fẹ́ pẹ́pẹ́ ọjọ́ tó ti wá ń pẹ́pẹ́ ilé tó kọ́dà mọ́tò tó rà dà kí ló ń wá ń bẹ̀ ẹ́ ó wá ń san ẹ ẹ ẹ nídìí ìrànlọ́wọ́ ọ̀run àbá tiyín jẹ́ gbogbo owó tó yẹ kí n fi ṣoríire láyé ìrànlọ́wọ́ ni mo fi ṣe ilé ayé lẹ wà tọ́nà fẹ́ pààyàn tí mo gbà á sílé mo fún láṣọ mo fún lóúnjẹ mo fún lówó within two three months i gave him seven hundred thousand and lọ́jọ́ tèmi lórí social media tó bá dẹ̀ pé irọ́ la pa pé àwọn tó ń tọrọ owó lọ́wọ́ wa tá à ń ṣàánú fún ló sponsor social media against wa tó bá jẹ́ irọ́ la pa ṣé irọ́ náà la tún pa ilé àbí ẹ dárúkọ blọ́gà kan tí ò gbowó lọ́wọ́ Lizzy ó jẹ́ one naira ni ó jẹ́ two naira ni ṣé kí n ṣe oògùn mi ṣé mo réèyàn fún mi àbí mo rí babaláyé bankroll mi ọjọ́ táwọn ti wà nílùú òyìnbó àbí tán ti wà nàìjíríà ọjọ́ wo làwọn réèyàn fún lówó rí láì ṣe pọ́n gbégbá bára and all you could come and tell me ni pé Lizzy mo ní ìdìrànlọ́wọ́ ọ̀run á pa ẹ́ tó bá ṣe ń rò ó bá ipò ní ìdìrànlọ́wọ́ ọ̀run á mú ẹ lọ ikú òjijì ikú gbóná tó ń bọ́ṣọ lọ́rùn ewúrẹ́ á dẹ̀ pa ẹ́ dànù ẹ̀yin ìka òdóró ẹni èpè ẹni ègbé kí n tún wá continue at a point ọlọ́run fi ìran tó pọ̀ hàn mí pé eléyìí tó fún lówó ohun tó fowó ẹ ṣe rè eléyìí tó fún lówó ohun tó fowó ẹ ṣe rè ǹjẹ́ mọ̀ pé ni tá a fún lówó lọ́jọ́ kẹta tá a bímọ ǹjẹ́ mọ̀ pé ló fowó yẹn ṣe kọ́ta mi kù ni. ẹni tí a fún lówó lọ́jọ́ kẹta àbọ́jọ́ kẹrin tá a bímọ lọ́ndì first ẹni tá a fún lówó ní May fourth ó lọ fi owó yẹn ṣe oògùn kí ọ̀tá mi kú mo dẹ̀ rí iṣẹ́ owó ẹ̀ I was My enemy died. Yeah, it's true. My enemy died. Ọ̀tá mi kú tó bá dàbí irọ́ ẹni tí mo bímọ sọ́dọ̀ ẹ̀ ní Florida ẹ pé kẹ́ ẹ confam pé ṣé tòótọ́ ni Lizzy Anjorin sọ tó bá jẹ́ irọ́ ni ẹ wá confront mi. I never knew pé owó ọwọ́ wa ni wọ́n fi ń ṣe ìkà fún wa. I was mo kọ̀ wá ní mo bímọ ní first mo délé ní third à ń prepare fún kò mọ mo kọ̀ rí pé nǹkan bẹ̀rẹ̀ sí ní ṣe mí nǹkan mi ti ẹ̀kọ́ mọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní rìn lára ọ̀tá mi gbirigbirigbirigbirigbirigbirigbiri mi mọ̀ kan tó ṣẹlẹ̀ next thing ọ̀tá mi pass out ọ̀tá mi wọ coma emergency náà wá fi gbé ọ̀tá mi kán tó gbé ọ̀tá mi wọlé wọ́n ní pé ọ̀tá mi lè má jáde mọ́ pé bàbá ọba need láti sign pé tí ọ̀tá mi ò bá jáde alive ní emergency yẹn pé ta ni kí wọ́n gbé ọmọ fún. So so Connor called me on the seventh or on the sixth to confirm if truly tí mo bá bímọ Soso Corner called me on video call I challenge him or her Soso Corner I challenge you To buy pe pé mo kúrò I was between life and death machine tó tó mọ́ mi lára kò lóǹkà they have to remove my enemy's life save it somewhere One remove gbogbo páàtì ara ọ̀tá mi wọ́n save e kakakiri. wọ́n lẹ́ni tí ò bá gbọ́ tẹnu ẹ̀gá lẹ̀gá ń pàtó ọ̀rọ̀ ń bọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì gbọ́rọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ tí mi tán àdàbí mélòó ni mo ti ṣe fún yín original àdàbí ń bọ̀ tó máa gbẹnu I don't believe in court or police station ẹ̀yin ìka olórí burúkú òdòrò awáyé má ṣe rere ẹ̀yin tó jẹ́ pé ìjọ́ tó bá ti ń rò ó bó o fẹ́ wá gba o fẹ́ wá tọrọ ọ̀ràn lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ á pa ẹ́ tọmọtọmọ ẹ̀. I was between life and death and they were staging show for me back to back back to back. Susu Kona called me video call. Ó mìntì fídíò títí ẹ̀ ó machine tó tò mọ́ mi lára ó ní i'm sorry ó ní i'm sorry ó kọ̀ bá mi sọ̀rọ̀ mo ní bí mo ṣe ríra mi nìyẹn ẹ gba owó lọ́wọ́ tiwa lọ́jọ́ kẹrin tá a bímọ ẹ lọ fi ṣoògùn ó yẹ káyé bí yín reason tẹ ṣe gbé voice note síta ẹni tó ẹni tó gbọ́n ló máa kẹ́ni tó gọ̀. ọ̀rẹ́ mi tí mo wà lọ́dọ̀ ẹ̀ la wíìlì ọmọ fún òun ló gbé ọmọ lọ sílé bàbá ọba wọ́n ní kó sign pé tọ́ta mi ò bá make her life ta ni kó gbọ́mọ pẹ̀lú ẹkún ẹ̀yin ẹ̀ mẹ́ni tẹ́ ẹ ṣẹ̀ ẹ̀ tí ì mẹ́ni tẹ́ ẹ ṣẹ̀ ẹ tíìmù àtàwọn tó wà lẹ́yìn yín àtàwọn tó ń sponsor yín ẹ tí ì mẹni tẹ́ ẹ ṣe ẹ lọ béèrè mi dáadáa ẹ lọ béèrè mi dáadáa dáadáa I spoke to P&P too màmá kan wà wọ́n pe màmá yẹn ní kí lorúkọ ìyá yẹn o yeye oge of Eh? irọ́ yeye oge of eh, Sango Ọ̀tà ìyá yẹn fans pnp nìyá yẹn ọjọ́ tí mo máa bímọ the woman was on live video with me ọjọ́ tí mo máa bímọ I was doing live video with that woman wọ́n sọ fún mi pé ọmọ yìí ti bíríìjì ọmọ eléyìí ti gùn ju ikùn mi lọ wọ́n fún wa ní few seconds tó bá gbọ́mọ yìí jáde kọ́tà ń wí ìkọlà So apparently, when I was busy working, when my husband busy working, nígbà táwa ń kówó yẹn fún yín ẹ̀yin ń sáré báwa ṣe máa kú ẹ dẹ̀ mọ̀ pé mi ò kú mọ́ báyìí ṣe rí pẹ́yìn ti kú. ìyá ẹ wà lórí kọ́ pẹ̀lú mi ìyá ẹ wà pẹ̀lú mi throughout wọ́n pè ìyá ẹ̀ má má pè ìyá ẹ̀ ń sìn wọ́n pè wọ́n ní yèyé ogi àbí ẹ̀ má pè wọ́n sìn of Sango Ọ̀tà London bẹ́ẹ̀ nìyá yẹn wà. ṣe rí láftà tí mo wá bímọ tán tí mo wọ kóma ẹ tí mo padà ẹ rí i pé ọjọ́ kẹjọ tá a fẹ́ sọmọ lórúkọ ẹsẹ̀ mi tún ni mo fi dúró òru ọjọ́ ta fẹ́ sọmọ lórúkọ ni wọ́n discharge mi àwọn dókítà yẹn ni pé mo ò ní lè fit mo ní pé mo ti wà òkè nǹkan kan ò ṣe mí mẹ́wàá dẹ̀ ń ṣe mí mo wò ó pé ẹ̀yin sẹ́ ẹ máa gbà ọ̀rẹ́ mi wá gbé mi mo délé mo rọ́mọ mi mo rọ́mọ mi cs ni mo ṣe mo make sure pé láàárọ̀ ọjọ́ yẹn mo sọ fọ́rẹ́ mi pé kó gbé mi lọ sí Gucci store mo ra Gucci top ẹ eh, mo ra Gucci gown fọmọ mi mo ra Gucci accessories fún kò sí bàtà Gucci tó ba lẹ́sẹ̀ mu mo ra oversize fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a ṣe kó mọ kí náà rí mi tí mo ṣe èkó mọ fún ṣe mọ̀ pé ọjọ́ kejì sọ́jọ́ kẹta ni voice note Lawal ló jáde síta I am just telling you the spiritual aspect of it téèyàn bá sọ fún mi pé omi ló máa ṣẹja jiná màá ní irọ́ ni téèyàn bá sọ fún mi pé gbogbo ẹ̀dá tó ń ṣe oore fún ló fẹ́ pa ẹ̀ màá ní irọ́ ni tó o bá bá ìrànlọ́wọ́ wá sí ọ̀dọ̀ mi màá ṣe ìpè fún ẹ.